wọ́n ní ṣiṣẹ́ ṣiṣẹ́ jàre ìṣẹ́ pé ẹni tó bá pa iṣẹ́ jẹ ó dájúdájú irú wọn ò lè pàṣẹ jẹ ṣùgbọ́n ẹni tó bá pa ìṣẹ́ jẹ ó dájú pé irú wọn ti pa ẹni tó bá pa iṣẹ́ jẹ ó dájú pé irú wọn yóò pàṣẹ ìṣẹ́ jẹ náà nu ẹja mọ ṣọ́ra ká mọ múra ṣiṣẹ́ káwọn tẹpámọ́ṣẹ́ wa torí èrà kì í tijú àti yẹnà alápàǹdẹ̀dẹ̀ kì í tijú láti fò ní gbangba ẹ ṣe ń ṣeun tẹ́ ẹ bá wa darapọ̀ lónìí nípele tá a pè ní láwùjọ wa iṣẹ́ ni níṣẹ́ ni èèrà yìí tijú àti yẹ̀nà alápàǹdèdè kì í tijú láti fò ní gbangba iṣẹ́ ni oníṣẹ́ yín oòrùn ṣiṣẹ́ tiẹ̀ lájùlé ọ̀run lòòrùn fi ń mọ́ ọmọ adarí run òṣùpá ń ṣiṣẹ́ tiẹ̀ lájùlé ọ̀run lọ́wọ́ alẹ́ ló fi ń pèsè ìmọ́lẹ̀ lójú ọ̀run bẹ́ẹ̀ náà ni omi ń ṣiṣẹ́ tiẹ̀ ló fi ń fààyè gbẹja fààyè gbà kọ̀ǹkọ̀ fààyè gbà àwọn nǹkan ẹranko ní omi míì iṣẹ́ ni láàrin ọkọ àti ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ìgbà láwuyewuye máa ń ṣúyọ lórí ọ̀rọ̀ ṣe iṣẹ́ kò ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń ṣúyọ nípa bí ó ṣe yẹ kí ọkọ àti ìyàwó mọ̀ ṣe papọ̀ bí iṣẹ́ bá jọ pa wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń sọ pé àwọn ò lè ṣiṣẹ́ níbì kan náà tíyàwó wọn bá ti ń ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló máa ń sọ pé àwọn ò lè ṣiṣẹ́ níbì kan náà tí ọkọ wọn bá ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àwíjàre àwọn ọkùnrin kan tí wọn ò fi lè ṣiṣẹ́ níbi tí ìyàwó wọn bá ti ń ṣiṣẹ́ wọ́n ní yóò fi ààyè lẹ̀ fún kárìíra ẹni tán tẹ́lẹ̀bù ń pè ní sí finish yóò fi ààyè lẹ̀ fún kárìíra ẹni tán wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa mú àwọn àrífín kọ̀ọ̀kan wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàwó mi náà wọ́n sọ pé àwọn ò lè ṣiṣẹ́ níbi tí ọkọ wọn bá ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ àwọn ò sì lè ṣiṣẹ́ níléeṣẹ́ tí ọkọ wọn bá wà kánjọ wà papọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló sọ pé kì í jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọn ó túraká ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọn ó ṣe é bẹ́ẹ̀ sì rèé ẹlòmíín sọ wípé ó máa yóò mọ̀ ṣèdíwọ́ fúnnú ilé pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó owó tá a mọ̀ fílẹ̀ ẹ mọ̀ pé bí tọrọ bá wọlé fọkọ ìyàwó mọ̀ bí kọ́bọ̀ bá wọlé fún ìyàwó ọkọ mọ̀ ọ́ àwọn àwíjàre tí wọ́n ń sọnù fáwọn tí ò faramọ́ ṣùgbọ́n nínú ìwòye àwọn míì wọ́n ní kò sí nǹkan tó burú kí ọkọ àti ìyàwó jọ máa ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan náà wọ́n ní bí wọ́n bá ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan náà wọn yóò jọ ọmọ iye tí wọ́n jọ ń gbà wọn yóò jọ ọmọ iye tí ń wọlé fúnra wọn wọ́n ní fún ìdí èyí ìyàwó ò ní máa gbé bùkátà tó ju ìṣúná ọkọ lọ wá wọ́n ní ìyàwó ò ní máa gbé bùkátà tó pọ̀ ju ohun tó ń wọlé fún ọkọ kalẹ̀ bákan náà lọ́pọ̀lọpọ̀ ń sọ wípé bí ọkọ àti ìyàwó bá ń ṣiṣẹ́ níbì kan náà wọ́n á lè mọ̀ ṣe ìrànlọ́wọ́ fún ara wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà bó bá ní nǹkan tó bá jẹ́ bí ewu tó bá ń bọ̀ lọ́dọ̀ ìyàwó tí ọkọ bá ti rí yóò lè ta ìyàwó rẹ̀ lólobó bó bá jẹ́ bí nǹkan bí ewu tó ń bọ̀ lọ́dọ̀ ọkọ bí ìyàwó bá ti rí yóò lè ta baálé rẹ̀ lólobó àtàwọn nǹkan míì ṣùgbọ́n níwòye ọ̀pọ̀lọpọ̀ wọn ní kódà kí ọkọ àti ìyàwó kó mọ ṣiṣẹ́ papọ̀ níbì kan náà ìwòye àwọn kan nu ohun tó kọ ojú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì tọ́bọ̀ tiẹ̀ wá ní kábíra wa kí wàá gan ló burú nínú kí ọkọ àti ìyàwó jọ wà nílé iṣẹ́ kan náà kán jọ wà ní ọ́fíìsì kan náà ṣé yẹn túmọ̀ sí pé kí ìfẹ́ ọmọ sí láàrin wọn mọ́ ni ṣé yẹn wá túmọ̀ sí pé yóò fi ààyè lẹ̀ fún àrífín ni sí finish ṣé yóò fi ààyè lẹ̀ fún ẹ jẹ́ jẹ́ kábíra wa tọkọ àti ìyàwó ò bá ṣiṣẹ́ níbì kan náà ṣé yẹn wá túmọ̀ sí pé bí ìyàwó ò bá rin ọkọ fi kò ní rin fi ni àti pé ṣé lóòótọ́ ni ẹ̀yin náà gbà wípé bí ọkọ àti ìyàwó bá jọ ń ṣiṣẹ́ níbì kan náà yóò lè jẹ́ kí ìyàwó máa béèrè nǹkan níwọ̀ntúnwọ̀nsì lọ́wọ́ ọkọ yóò lè máa fi tiẹ̀ mérò pa wípé ah tọ́ ìyàwó ọkọ mi fifty thousand naira ló ń gbà kìyókòló alẹ̀ mọ́ dábàá àwọn ìnáwó hundred thousand ìnáwó seventy thousand ṣé lóòótọ́ ni tẹ́yìn bá faramọ́ kí ọkọ àti ìyàwó máa ṣiṣẹ́ níbi ìkan náà àwọn àǹfààní wo ló wà ń bẹ̀ bẹ́yìn ò bá wá lòdì tẹ́yìn bá wá lòdì sí àwọn akùdé wo ló wà ń bẹ̀ nínú kí ọkọ àti ìyàwó jọ máa ṣiṣẹ́ nílé iṣẹ́ kan náà ṣẹ́yìn faramọ́ bẹ́yìn ò bá faramọ́ kí ló dé tẹ́yìn fi faramọ́ tẹ́yìn bá lòdì sí kí ló dé tẹ́yìn fi lòdì sí bẹ́yìn bá wá fọwọ́ sí kí ló rẹ̀ tẹ́ fi fọwọ́ sí kí lẹ́yìn rí àti pé ṣẹ́yìn lè ṣe ṣé ẹ lè gbà kíyàwó yóò máa ṣiṣẹ́ bì kan náà pẹ̀lú yín ṣẹ́yìn lè gbà kí ọkọ yóò máa ṣiṣẹ́ iléeṣẹ́ kan náà pẹ̀lú yín ní ọ́fíìsì kan náà kí sí finish ọ wà ṣé kò ní túmọ̀ sí àrífín ojú wo lẹ́yìn fi wo nǹkan tá à ń gbé yẹ̀wò ẹ bá wa kọ èrò ọkàn yín ẹ bá wa kọ ìwòye tí yín ẹ bá wa kọ ohun tẹ́ rí ní nǹkan tá à ń gbé yẹ̀wò àwùjọ wa ló ti ń ṣẹlẹ̀ láwùjọ wa náà la wà yìí ẹ bá wa kọ èrò ọkàn yín ẹ kọ́ ṣọwọ́ sí wa ní abẹ́ comment section a mọ̀ ká lórí ètò yìí lágbára ọlọ́run ní ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ẹ ṣeun ṣeun tẹ́ ẹ bá wa wò ó mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa ṣe rẹ̀ lórí facebook ẹ ṣe gan-an ni fẹ́yìn tẹ́ ń wò wá ní orí facebook ẹ lọ sórí onif tv ẹ ṣí ẹ péjì yẹn ẹ invite ọ̀rẹ́ yín kí wọ́n láìkí péjì wa kán fọ́lò wa kájọ di ọ̀rẹ́ náà nu ètò ìdìbò nàìjíríà wọn ní fi ẹ̀mí wa wọn ní fi ṣètùtù fún orílẹ̀-èdè nàìjíríà ẹni tẹ́ fẹ́ kó wọlé òun ẹ̀hẹ́ ẹ̀ ni ẹ wo àwọn tó máa wọlé mo máa sọ fún yín tá a bá pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n àwọn tó máa wọlé o ẹ̀mí ń sọ fún mi wípé ọkùnrin ni wọ́n ọkùnrin ni ọkùnrin ni ó wọlé ọkùnrin ni ó wọlé nínú ọkùnrin ni kí lẹ sọ ẹni wọ́n jẹ̀bi àbájọ́bì <laughs> ó dá alágbára ọlọ́run á jọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tí ètò ìdìbò bá ti parí lágbára ọlọ́run wọn ní fi ẹnikẹ́ni ṣe àwátì inú wa ó ní tìbí láwa yìí o ẹ fọ́lò wa ẹ mọ̀ gbọ́ àwọn nípa ètò ìdìbò yẹn ẹ mọ̀ gbọ́ nínú àwọn ètò wa míì lórí Onif TV adéyẹmí ọlábọ̀dé ló kọ tèmi ń jẹyẹmí dynamic mr speaker tí mò ń sọ wípé ká mú olówó lọ́rẹ̀ẹ́ ní ìlú ọ̀rẹ́ kó pé kó ta ni lọ́rẹ́ o ọwọ́ ẹni ni kì í tan ní jẹ ó dàbọ̀. abala méjì ló ń bẹ nínú ètò yìí o àbọ̀rọ̀ sá lórúkọ àkọ́kọ́ jẹ́ kọ́lọ́gbọ̀n èèyàn kó lè máa fi ṣèṣì tí ó kó lè máa fi sòdiwọ̀n bí láyé ìṣeré àbọ̀rọ̀ tó fọ́mọ́ lu àbúrò tó ń sáànù ìlú tó pa ọ́. abalẹ̀ lẹ́ẹ̀kejì alábíó láwùjọ alẹ́ lẹ́ẹ̀kejì ń jẹ́ gbogbo bó ṣe ń lọ tó ń ṣẹlẹ̀ lẹ́ máa gbọ́ nítòsí àbí lọ́nà jìnjìn àlàbí a ò ní jẹ́ kí tiyín bí sí gbogbo bó ṣe ṣẹlẹ̀ ní o. Ah, lórí onítìfì lẹ́ẹ̀ ti gbọ́ ìyẹn lórí onítìfì ah, àbí onif tv bábọ́ ládìmẹ́jì àládìọ́. Ah,